وكل ضلالة في النار والعياذ بالله سبحانه وتعالى أدعوكم الله أشهد الصلاة النبوة محمد صلى الله عليه وسلم لا لا ثلاثنا على كل ما شاء الله ومبام على النبي يا صحابة أتيبوا وما تيما باتي لنا وتشلّا النبوة محمد صلى الله عليه وسلم تتيو في ماضي قريبين للقيام هذا كبي ينفع فلما وانا كسيريني كبيرو بفات الله هنا نفي أبير فادا أقلتنا عليه إيه؟ لو يترى الأربعون النووية في àti fi àwọn bí ọdún mélòó kan sẹ́yìn ṣàlàyé tọ́lọ́wọ́ aláàlóyè ọdún náà ní ìdúgbò àwọn ní alakọ́t tí ó sì gbàgbé ọdún méjì omi díẹ̀ lọ́wọ́ wa àpò ẹ̀ lọ́dún náà. àwọn àdìgbé àyè ìlú tí kò yẹ ká má máa kọ́ nígbàkigbà tó lóòrèkóòrè táwa lè fi tó dá ìdíje ńlá òun náà ní ká tó yọ àkókò yìí náà lẹ́yìn. àìsùkú àkọ́kọ́ ta ní fún àrùbáwò nàìjíríà dùlóṣù sọ́bà ńlá máa àwọn ẹ̀kọ́ dájú gbogbo àrọ̀jọ ẹ̀wọ̀n kọ́mìnì àmọ́ náà àwọn alakọ́sí wa fún ọbẹ̀ ẹgbẹ́ ìlú náà kò wọlé níṣà àwọn adìka sí ilé iná bọ̀ tí ọjọ́ ìlú gbogbo ọjọ́ yóò fọlá àgbà gbogbo ọjọ́ àlàfà gbogbo ọjọ́ wẹ́tẹ́ẹ̀sì ìtọ́lọ́gba ló mọ bá wa láyé tí ń sì fún wa ní nǹkan àti agbára táwọn fi ṣàlàyé síra àlàfà ọ̀nà àti àwọn ìyá ọlọ́mọdé àti ìrọ̀rùn wa àwọn àmọ́ tó bẹ̀rẹ̀ lẹ́yìn náà ló fi kéde náà ìrọ̀lẹ́ ní ìtọ́lọ́mọ̀ sọ́tà lẹ́yìn ìtọ́ ọlọ́dà fún mi fájú tẹ̀lé wa jáde ọ̀rọ̀ fẹ́ inú ní máa ń kó báyìí ní máa ń sọ̀rọ̀ ọlọ́dà fún mi sáyà wáyà fẹ́ inú ogun tá a bá máa ṣe lára inú jíra yìí èyí tí ó ṣe lẹ́sìn pẹ̀lú tọ́lọ́ọ̀ ọ̀nìkọ́lọ́mọ̀ máa fi pẹ̀lú wa sọ̀rọ̀ gbogbo àwa náà tá a sì máa gbọ́ wa ẹ ọlọ́run ò dákun mẹ́jọ ẹ̀sìn wa gbọ́ o ibi àbá ń sọ lọ ibẹ̀ náà ní ọlọ́run jẹ́ kí òun yé lọ yóò wá da púpọ̀ ká tó wọnú tíra yìí tá a ní al-arba'una an-nawawiyya yóò da ká ṣe introduction àràpẹ́ ká ṣàfihàn tíra yìí ká sọ̀bù ti jẹ́ tíra al-arba'una an-nawawiyya gbogbo wa náà lànà wọn ti tu sí ìlú púpọ̀ tí wọ́n gbé ní ìlú náà ní fọ́tí ṣẹlẹ̀ àtìrà mi láti rìn tìrà kékeré sí mi tábà ní tìrà kékeré pẹlẹbẹ à ń wo ìdáka ìdásí bẹ́ẹ̀ mi àmọ́ tá a bá ní awo ntí tìrà náà kú sínú àmọ́ pé tìrà ńlá tìrà ńlá tó ṣe pé afáwò gbọ́dọ̀ wọn fẹ́ nínú Islam kó má má pa tẹ́lẹ̀ àti ká gbàgbé ìlú rẹ̀. alimami Nawawi aleyhi rahmatulah àtàfi titira yìí sọ́dọ̀ wọn la fi ń pè ní al-arba'una an-nawawiyya yẹn pé ogójì ti Nawawi yẹn pé ogójì hadith ti Nawawi kò lọ tẹwàá ní kò tí bá ti sọ̀rọ̀ ń pa tẹ́lá yìí tá a ti kò sì sí bẹ́ẹ̀ ti rò kí alìmọ́mù náwáwí alayhi rahmatullah bẹ́ẹ̀ bá kí wọ́n lọ kí wọ́n bọ̀ nínú tẹ́ ẹ̀gbọ́dọ̀ wọ́n fi kí alìmọ́mù náwáwí onídìrà tàbí ní al-arba'una an-nawawi. ìmọ̀ tí wọ́n bá ń bẹ lára tíra yìí ni pé gbogbo àwọn àbá ìsìláàmù tí wọ́n wá kò sẹ́ni tó rí tíra yìí tí ò kan sára pé náwáwí ọmọ sẹ́wọ́ lórí kò sí àbá àdánù àwọn àbá islam tí wọ́n dé lẹ́yìn àdìmọ́mù náà lọ sí màkàlá tí wọ́n sì fojú kan jẹ́ra yìí táwọn àmọ́ kí náwá wí pé ọkùnrin iṣẹ́ kódà ń bi táwọn àbá mi tí wọ́n yin àdìmọ́mù náà wí dé àti arínú tó sọ nínú àwọn àbá àtàkùn kọjá dákìlì àbàdùkẹ́ àtúwárẹ̀ tó tún sọ nínú àwọn àbá àtàkùn wà yìí ní wọn ṣe Muhammad ibn Salih àpẹẹrẹ káníyàn ìmọ̀mù Nawawi dá púpọ̀ lórí tírà yìí àpẹẹrẹ wọn ní ìdẹ́sí wa ti tírà yìí nìkan ọgbọ̀rọ̀ tírà tí Nawawi kọ káníyàn rẹ̀ dá lórí ẹ̀ bàbá sì ní àwọn olùkọ́ àwọn olùkọ́ lóòótọ́ al-arba'una Nawawiyya táǹkì ní kọ́tí ṣàlì kò fẹ́ ti lè mùsùlùmí tẹ́ wọ̀ tẹ́ ní bá mẹ́ bẹ́ẹ̀ bàbá ìtọ́jẹ́ lárúbáwá ẹ bá ìtọ́jú sí ìwò bẹ́ẹ̀ ìwò ẹ bá ìtọ́jú Yorùbá ẹ bá ìtọ́jú ní Haúsá ẹ bá ń lé àwọn èèyàn kódà bẹ́ẹ̀ tí ń bá ń jẹ ẹni tó jẹ́ ahlu sunna ẹ̀tún lélẹ̀ àwọn oníbi díà náà ẹ̀tún máa bá ní wọn ẹ̀ máa di mọ́tàlá di wọn ẹ̀ máa bá bẹ́ẹ̀ náà ní ẹ̀rí yálù sọ̀rọ̀ ẹ̀yìn bẹ́ẹ̀ ti máa bá lọ́wọ́ àwọn onísúnnà lẹ́mọ̀ bá lọ́wọ́ àwọn oníbi dà ìyẹn yìí já pẹ̀rẹ̀ pé akọlọ́wọ́ ọba máa gbàṣẹ lọ́wọ́ bàbá lórí tíra tá n ta pọ̀ kàtúnyà àgbà ọ̀nà ànàmọ̀ ọ̀nà oríṣiríṣi iṣẹ́ lẹ́sìn. abẹ́rẹ́ ọ̀rọ̀ wa subhanahu wa ta'ala alimami Nawawi dè ọlọ́run wa kò mọ́sàlá wa sàmójúkò gbogbo gbogbo àṣìṣe wọn kọ́ mọ́sàlá wa sàmójúkò gbogbo èyí léèrè olúmọ́mì bíbá sì ní kò sẹ́ni tá a fọwọ́ pàdé rẹ̀ tá bá mi àmọ́ ẹni bá ti dáa ẹja tó sí dáa alimami náà lè rọ̀ṣì màkùnmá nínú iṣẹ́ ńlá tí wọ́n ṣe kalẹ̀ tó jẹ́ àpẹẹrẹ ńlá ìtọ́jú ìlú tí nàdá ń sọ̀rọ̀ ọlọ́run ṣe àbára wa fún ọkùnrin wa. àmọ́ ìdá wa máa tẹ̀lé pẹ̀lú ìgbẹ́ pàṣẹ àyè. àti àwọn ọmọ ni pé tíra táwọn ò lọ́wọ́ wa tá ń kiri àlàáfà ìpìlẹ̀ rẹ̀ ìmọ̀mù náà wá wí iná àwọn afọ ní àdéhùn tí wọ́n ti lọ tó dá àwọn àbágbà ńláàrí láta ńpẹ̀lú sani Ibn Salah ibi kúndé wọn Ibn Salah alayhi rahmatullah iná àwọn afọ ní àdéhùn tó yẹn rántí náà wà ẹni tí ó kọ́kọ́ bẹ̀rẹ̀ pàtẹ ìfẹ́ kó àwọn àhàdé ìkójọ tó jẹ́ sílẹ̀ tí a ń kó ti mọ́mù náà rí ìdíbí sọ̀lá àwọn ọkọ̀ jọ. kí sì ni intention wọn jọ náà intention wọn ni pé a gbogbo ọ̀rọ̀ tẹ̀lé à ìsìlámù sọ̀rọ̀ nípa àkídà ó sọ̀rọ̀ nípa fẹ́ ó sọ̀rọ̀ nípa àṣàlá ó sọ̀rọ̀ nípa mọ̀hámálà ó sọ̀rọ̀ nípa sùúrù gbogbo ní ìsìlámù sọ̀rọ̀ nípa rẹ̀ yìí tá a bá wò dáadáa àwọn ọ̀rọ̀ kan bẹ nínú ọ̀rọ̀ àlẹ́gbẹ̀wá Muhammad sallallahu alaihi wasallam tó jẹ́ pé òun ló bẹ́ẹ̀ jẹ́ pìlẹ̀ fún gbogbo àwọn ọ̀rọ̀ yìí tẹ́wé jẹ́ ìbá ilé ti mọ àwọn ọ̀rọ̀ nì bí ẹni tó ti mọ tó pọ̀ nínú ìṣẹ̀lẹ̀ ọlọ́run ibinu sọlá àwọn akójọ òjò náà wọn wá kó àwọn àhàdé ìdúró ńgbọ wá kójọ lórí nọ́mbà twenty six ilẹ̀ ibinu sọlá àdúgbò sí àdúgbò mélòó ó kó twenty six yọ. wọ́n ní alimami Nawawi wá dé alayhi rahmatullah ó wá wúlò sẹ́yìn òfin á ìjẹ́ tó dáa ní àná èmi wà tó sẹ́yìn sí. wọ́n ní imamu Nawawi rahmatullah àwọn náà wá tó tó iṣẹ́ yìí gbé yẹ̀wò yẹ́bẹ́yẹ́bẹ́ wọ́n gbé yẹ̀wò yẹ́bẹ́yẹ́bẹ́ wọ́n ní pé ibinu sọlá ìjẹ́ ńlá mo ṣe àmọ́ Al-Imam An-Nawawi alayhi rahmatullah àwọn tẹ̀sẹ̀ wá bẹ̀rẹ̀ ilé wa kó kó yìí Ibn Salah kó lọ àwọn náà wá fi kún di twenty seven kó di twenty eight kó di twenty nine Imam An-Nawawi alayhi rahmatullah àwọn wá kó mẹ́rìndínlógún táǹkì ní sixteen àwọn wá kó tábà kó sixteen mọ́ twenty six mélòó ló jẹ́ forty forty lóbi yá sí gbogbo àhàdí tẹ̀sẹ̀ bẹ́ẹ̀ nù al-arba'un an-nawawiyya mélòó ló jẹ́ náà. 42 hadith àwọn àdẹ̀dẹ̀ tí ó wò pé a ah, nígbà wá jẹ́ pé 42 ní kí ló tàbá ń pè ní àrùbá òun ẹ̀yà àdìsí lárúbáwá nù èyí òun tí ń ṣẹlẹ̀ in tó bá lé bá tí nọ́mbà bá lé bí 2 àbólé 1 àbólé 3 àbódín ní 2 ó dín ní 1 a lè ráńdẹ̀ ọkọ̀ làkàfẹ̀ kan pè báyìí ń bẹ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ilé ìgbóná ń ṣe ìgbẹ́nu èdè alikasiru bìlà ẹ̀rún la máa ń pè é ẹ̀rún tó lé lórí òkà ní àti tù láti wà máa fún ní ẹja rẹ̀ kan pé fọ́tí èrí méjì náà lólé ẹnà pé nù ṣe yorùbá gan náà jọ kí ẹwà jọ àkọ́sí ah, ah, wo ní bẹ́ẹ̀ mẹ́rin wà tà parí tàbí náà mo bá mẹ́ kí wọ́n rí o ní àpélò ah, náà ló wá fún ó sì mọ̀ pé ní ògùn yìí irú ẹ̀ ló ṣẹlẹ̀ nínú tíra yìí fọ́tí tù àdéhùn níbi lẹ́nu tíra yìí àmọ́ kí ló kọ́ dáa nípe al-arba'una an-Nawawi. ńgbà Imam Nawawi wá kó sixteen fún twenty six táàbù ní mélòó tó jẹ́ forty two Imam Nawawi náà wá dáṣẹ́ ilẹ̀ gan. a tún wá nínú àwọn àfa àtàwọn náà tó wá wá lẹ́yìn ó náà ní apá àwọn àgbà ọ̀nà àdìsí àdìsí Abdurrahman ibn Ahmad ibn Rajab al-Hanbali ibn Rajab al àwọn náà wá wù pé a. Ah, sáwárí ọkàn kú iṣẹ́ àmọ́ kí ní iná tún kọ àwọn àbíìtì bíi mélòó kan pèpè òun náà discourse yẹn pèpè bẹ́ẹ̀ bá ilé ti mọ́ tó mọ́ pọ̀ pàṣẹ àwọn náà wá tún wá fi kún ó tún wá bí forty three four forty five àwọn náà wá wù lọ wù lọ wọn wá lè dé mẹ́jọ kan tún bẹ tó yẹ ká fi di mélòó ó di kọ̀mùsí gbà di kọ̀mùsí náà tán àwọn òwá wulẹ̀ wá pé ìdáhùn wa ṣe ni kí ó dáa gbogbo àdìsí náà wá kójọ yìí wá pa gbogbo ẹ̀ pọ̀ yìí wá tún wá ṣàlàyé rẹ̀ inú Rajab al-Hanbali alayhi rahmatullah àwọn bẹ̀rẹ̀ kan wá kó àwọn àdìsí jọ wọ́n tún wá má láàyè wọn wá lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan àwọn àdìsí yá àti àwọn aláyé wọn wá papọ̀ sínú tíra náà fi ń pè ní Jami'ul Ulumi wal Hikam kí Jami'ul Ulumi wal Hikam tíra tó kó àwọn ìmọ̀ sínú wàlúṣẹ́kàm àti àwọn òye láti fi ṣàlàyé fifty ṣàlẹ̀ ìṣẹ́rẹ́ ẹ̀kọ́m sí ilà àdìlà. kálí mọ báwọn afá àti ṣiṣẹ́ lórí iṣẹ́ àìsàn náà wà ní àlejò rahmanullah gbogbo àwọn afá àti àǹdà pọ̀ yìí àti ibnu salah àti al-Imam an-Nawawi àti àbáwọ̀ àgbà abdulrahman ibn ahmad ibn rajab ibn hanbali alayhi rahmatullah gbogbo wọn pátá ọlọ́run dákúmọ́sà bá wa kẹ́wọ́n gbogbo àwọn àfa islam tí wọn dákú mọ́tà bá wa kàkórí ti fún wọn kàkórí ń dẹ̀sẹ̀ gbogbo àwọn àlè ṣe gánbà dẹ̀sẹ̀ tí gbìyànjú làwọn náà àmọ́ wọ́n gbìyànjú wọ́n ti là àlàkà. tẹ̀wádìí bí làtà wa ń sọ̀rọ̀ pa rẹ̀ yìí wọ́n máa kẹ́kọ̀ọ́ mímọ́ ìwọ́n tó bá mọ̀ pé ìyá fẹ́ já àbá àti oúnjẹ nínú islam nínú tíra tí ò gbọdọ̀ mọ́ mọ́ tọ́ọ̀sì gbọdọ̀ mọ́ kọ́ tí ò gbọdọ̀ mọ́ yíyọ omi tíra dáhùn sọ̀rọ̀

sọ ha al-arba'una nawawiyya sọ kẹ́ ha ó ní kó wá fèjì kó wá ní ọ̀hún ha a ó ní ìlà sọ̀rọ̀tùhù wọ́sàkọ̀tọ̀ mi nàáyìí ó ní báyìí lè fi fèjì fóònù harba ó nà nawawiyya ó lẹ́sẹ̀kẹsẹ̀ ní ìmọ̀ fojú wò pé a ìjábà àtẹ̀lé ìgbìyànjú wọ́sàkọ̀tọ̀ bí àyè ó lẹ́sẹ̀kẹsẹ̀ ní oṣù tó jábọ́ lọ́wọ́

kamanzilatil fatihati minal Qur'an olóbi tí mo fi wo Arba'una Nawawiyya nínú pé yàn ká hadith Ànábì ó ní irú ojú tá a máa fi wo Suratul Fatiha nínú Al-Qur'an ni ẹ̀yà fún bẹ́yàn bá mọ gbogbo Al-Qur'an tí ó wà mọ Suratul Fatiha ó wà ní ìjọ kí èyí tí èyí ló ń gbà láàrín ó ké gbogbo Al-Qur'an kò wá kí Fatiha lórí ìrù irú rẹ̀ tí wọ́n irú tó ní ó ti irú ti wọ́n ìjúmọ̀ ọ̀rọ̀ nù àwọn àwọn àwọn sọ ike bẹ́ẹ̀ bá lóun mọ̀ ń pa ìsìláàmù àwa bí ọ̀ wá mọ̀ ń pa àwọn àlejò àgbà ó lọ́nà wa bí ah, ọ̀ tí ì ní mọ̀ ń tọ́ra rẹ̀. ìdí nìyẹn ló jẹ́ sí àwọn tó dáàbò ẹ̀mí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ mímọ̀ lẹ́bi wá àwọn àbá àti wọn lọ àti kékeré ni wọ́n ti máa gbé ló yẹ kí ìwọ ọmọ akẹ́kọ̀ọ́ tọ́lọ̀ bá ní ọmọ bẹ́ẹ̀ni ẹ̀kọ́ tí wọ́n ti ní kàkókò kíra báyìí ìwọ náà yà ní kàkókò àkórí ah, wọ́n jẹ́ kí ìjọ kó máa torí ọjọ́ wájú rẹ̀ ìjọ tí ń pò pé àwọn ẹ̀kọ́ kọ́ máa já bá ọbẹ̀ máa dé àwọn àbíyì tó ọmọ bùkátà sí òun làwọn àbíyì kàkà nígbà báwa náà bá ń lọ tẹwárí kakó bọ́ọ̀tì àti ìjọba rẹ̀ ó ti pẹ́ táwọn àbá àti ìṣẹ̀lẹ̀ rẹ̀ ó ṣe kí ni jọ̀mọ́ ó ti pẹ́ táwọn àbá tí wọ́n ti ṣiṣẹ́ rẹ̀ fi ẹja wọn kúkú tí àwọn ànábì jọ náà wàá lóko ló bẹ̀rẹ̀ amẹ́tẹ́rí gbogbo yìí táwọn àbá àti kójọ láti jọ wá ìmí ń bẹ abẹ́rẹ́ náà gbúrú ẹ̀ mọ́ ìmí ń bẹ abẹ́rẹ́ náà ti lé abẹ́ ẹ̀ mọ́ gbúrò rẹ̀ mọ́ àmọ́ ìjà ìmọ̀mù Nawawi kọ àlejò rahmatullah à ń lá pẹ̀rẹ̀ pé a àìní gbúrò àgbà ọ̀nà Nawawi àmọ́ lórí ilẹ̀ a ìṣẹ̀lẹ̀ náà lè jẹ́jẹ̀lẹ̀ tí ó rẹ̀ rẹ̀ ìjọ wa ti pa wá lo ayé débi pé a wá rí àrùbáúnlẹ̀ hadithi ti ìmọ̀mù Nawawi mọ́ lórí ilẹ̀ nǹkan kẹtẹ̀lẹ̀ àdùnsíbà ńláńlá kan ní òwòrán ayé ẹwọ bí tún níwáwí ṣe kú àlejò àpàtọ̀ náà bàbá máa ń kájọ náà lè yíwọ̀ tí lé ní tó lẹ́sẹ̀ ìsìláàlì àdúgbà ló ti bí seven hundred years ẹwà àwọn láti ọ náà dé ní yìí àtùkù làwọn tó wá ń kà lálẹ́ tẹ̀lẹ́gẹ́ bá náà tún sọ ibi ń dàbí wọ́n tẹ̀ fọ́n jẹ dá ìwọ tó ọba tún ka àwọn kíra tó ń ka hadith táwọn tó ti ń bẹ nú ẹ ìwọ náà mọ ni pé ọ lè rí ọ nínú Islam àbí kọ gbadé àwọn kíra àwọn hadith ìkọjá ìyẹn ló fà á làwọn àbá náà ti lẹ́ ẹ̀sìn náà ẹ̀sìn náà wò ni pé wọ́n wá ní kàfó fún síra yìí kọjá là ti á agbọ́dọ̀ mọ́ ṣàlàyé síra yìí ẹ bá dáwọn àbá tí wọ́n ti fi iṣẹ́ ní ìṣòro ọlọ́run kan ní máa yọ nígbà tá a bá kan fẹ́ ká àwọn tí ń kà wọ́n ní ní èyí ẹ̀ta ẹ̀rin àrùn ńkà ìkẹwàá mẹ́ẹ̀ẹ́dógún ìjogún ibi ńlélógún nínú àwọn tí wọ́n ti ṣe wàhálà ní ìṣẹ́lá àwọn tó jọ́ máa tó ìmọ̀lù náwárí wọ́n ti tẹ́ lórí ẹ̀ ẹni wọn ni ibn al-afa táwọn afa mọ̀ pé ní mukhtasar an-nawawi èmi káwọn mi náà afa pé ní an-nawawi as-saghir torí pọ́ mọ séwì ìmọ̀nù náwáwí ó ti wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ìmọ̀nù náwáwí ó sì ti gbọ́ orí tí mọ̀mù náwáwí ńlá nìyẹn pé tíra táwọn kójọ ìyàwó sàlàyé ẹ̀ bí ibùdó lọ́jà bí hamadi ní sílẹ̀ fi àwọn náà fẹ́ sàlàyé rẹ̀ àmọ́ ìkújà wọn kàmá à ń sọ pé ìgbà wo ìkújà wọn kàmá kí lọ bí orí bẹ̀ ń ṣàkóso ikú já ìmáàmù náà wí dàn mọ́ ọmọ tó ń wọ̀ yìí mú ọmọ tó ń tó wá súnmọ́ wọn láńpẹ́ ní ìfẹ́ làbá mọ̀kátàrù náà wí làwọn àbá mọ̀ ní ilé ìfẹ́ ní ànẹ́wà wí yìí sàdọ̀ ó wá lè gba ah, èmi ò wá ti jẹ́ lórí àlàyé ọmọ tó wọn kò jọ bẹ́ẹ̀ ó ṣàlàyé síra èyí ìlé ló ṣàlàyé lọ́wọ́ ìdíjìmọ̀ làkọ́ àtàwọn ló ṣàlàyé ọmọ student àti ìmáàmù náà wí làwọn àbá direct student nígbà tí ti nígbà tó débi ọkọ dìmọ̀ síra yìí lára tó ń ṣe fẹ́ kí òun ṣàlàyé rẹ̀ ni pé òun fẹ́ kó jẹ́ pé ńjọ́ táwọn èèyàn bá ti ń dárúkọ ìmọ̀mù náà rí ká máa dárúkọ òun náà tó ń jọ lókè wọn torí pé inú àwọn àfáà kan pé òun direct student dáa rí tó yan dídú èèyàn tó pọ̀ jù tó ṣàlàyé síra inú àwọn àbá ẹlòmíì tí ò tiẹ̀ nínú wa wí sójú náà rí ẹ̀dàgbé ní àárọ̀ yìí àwọn àbá tó ṣàlàyé síra inú ní àárọ̀ Sheikh Muhammad ibn Sahih al-Uthaymeen rahimahullah tí gbogbo táwọn náà kò sí ju ogún ọdún ó lé díẹ̀ lọ àwọn fẹ́ ṣàlàyé síra yìí bí bá ti wá ń sọ yìí àwọn àbá ń ṣàlàyé lọ́kọ́ yìí òun làwọn náà fi bẹ́ẹ̀ lábẹ́ nǹkan bẹ́ẹ̀ kíra náà tó máa tẹ́kọ̀ọ́ òbòrò náà tí òbòrò náà mú dúdú ọlọ́pàá sábà wà fún dáadáa fún gbogbo àwọn apá àti oúnjẹ lọ ọlọ́pàá jẹ́ kí iye àbá náà ó sì jẹ́ kárí lálàyé ọlọ́pàá sáṣà àwọn jẹ́ kárí àlàyé náà sí. bákan náà wá ní pé bí lórí pàṣẹ kú àlàbàhùnà hadithan fọ́tí hadith àbẹ̀ òjò bẹ́ẹ̀. ó yẹ ká wáyé ní kí ní kẹ pé kí ló bí kí ló bí káwọn àfáà máa ṣe wàhálà lórí pé a fẹ́ kú àlàbàhùnà hadithan àbẹ̀ òjò. Al-Imam rahimahullah nínú dáadáa táyé lára Imam An-Nawawi ìmáàmù Nawawi mọ iye àwọn àfa àti mọ̀ nígbà tí wọ́n fẹ́ sọ̀rọ̀ nínú kọ́jú nàìjíríà yìí wọ́n wá sọ bẹ́ẹ̀ níbi pẹ̀pẹ́ wàkàdì sọ́lá bá ìlànà bò rahimahullahu fi hadha al-ba' rahimahumullahu fi hadha al-ba' ma la yuhsa min al-musannafa ẹ̀ta bá ń sọ̀rọ̀ ń pa àwọn àdìsí ká kó ogójì àdìsí lọ fọ́tí àdìsí nípa àwọn àfa àti wọ́n ti wọ́n ní àkọ́kọ́ àfáà táwọn ọmọ tó ṣiṣẹ́ lórí ìlú habibu báyìí ó ní ẹ̀ka tí ó kọ́kọ́ ṣiṣẹ́ ní síra yìí sọ́nà tàbí tí ó sọ̀rọ̀ pa kókó ogójì habibu lọ ó nana lè àfáà wà àbá abdullah ibn mubarak abdullah ibn mubarak ẹjọ́ kọ́kọ́ kókó tí habibu lọ abdullah ibn mubarak ibn mubarak nínú àwọn àfáà gbà nínú àwọn kìbáàrù tààrí nínú àwọn àfáà ńlá ni wọ́n ti lọ لأي وفاة الإمام الله رحمه الله ثم محمد بن أسلم التوسي العالم الرباني عليه رحمة الله ثم الحسن بن سفيان النتائي وأبو بكر الآجري وأبو بكر محمد بن إبراهيم الأصفهاني والدار قطني والحاكم النيسابوري وأبو النعيم وأبو عبد الرحمن وأبو سعيد وأبو عثمان الصابوني وعبد الله بن محمد الأنصاري وأبو بكر البيهقي وخلائق لا يحصون من المتقدمين والمتأخرين ó lé àtà ìmọye inú àwọn àfa àtààdé ka wọn nínú àwọn tí wọn ti lọ ní àbáwọn tó wá lẹ́yìn inú ìmọ̀ ọlá fáwọn tí wọ́n lọ láti gbúrú ilé yìí ìmọ̀mù náà yóò kílé bù tí ó jẹ tí wọ́n fi àwa náà kọ̀kọ́ kọ̀ nǹkan báyìí wọ́n láwọn àbá àti kọ́ lọ síwájú ìmọ̀mù náà wá ní ṣùgbọ́n pàpàdé sàkọ́rù tó lọ àdá tó lémi náà wá ṣe ìṣẹ̀kọ́rọ̀ wọn bẹ́ ìlànà ọlọ́run bẹ́ẹ̀ lọ́rùn fi jámù ìnà àdìsá ìkémi náà fẹ́ kó ogójì àdìsí lọ iqtida'an bi ha'ula'i al-a'immati al-a'lam ó ní tí mo jìnà bí jẹ́ ní pé èmi náà fẹ́ sọ ìlànà àwọn àgbààgbà bá tí wọ́n ti lọ yìí wà hufadu al-islam al-imam Nawawi rahimahullah wọ́n wá ṣàlàyé ní ìbáyé ìyẹn láti mọ̀ pé àtàwọn àpá àti ọ̀gbọ́n ti ṣiṣẹ́ yìí àmọ́ bá ti pọ̀ tán ṣiṣẹ́ yìí tó ẹni tọ́lọ̀ ní kí tiẹ̀ kó dá yàtọ̀ kó dá yọrí òun náà láti máa ń náwó àwọn ọ̀rẹ́ náà ọlọ́run ọlọ́pàá ló bá ní ìyáni mi ìdáhùn àbá mi ni wọ́n lọ sí kọ àrímá ìmí ìbẹ́ta rí ara yóò kà á mọ́ mọ́rùn wá dára pẹ̀lú pé àwọn àbá àti wọ́n ti lọ bá kó lọ ti mọ́ sí gbà náà ni pé àrùbà òun àhàdìdì tán ọlẹ́lẹ́ arba'una hadithan fi kada báwọn àbá àti oṣù gbọ́ gbọ́ gbọ́ rẹ̀ àbọ̀gbà tí náwó rí òpó tí wọ́n jọ àwọn òjẹ́ kó mọ́ bí ọ̀rọ̀ àkídá nìkan wọn àjọ mọ́ bí ọ̀rọ̀ jihad nìkan wọn àjọ mọ́ bí ọ̀rọ̀ àkíláàkù nìkan àwọn mú gbogbo agbègbè nínú Islam agbègbè nínú ọ̀rọ̀ ìjọsìn fún wa níbi tó sọ̀rọ̀ ìjọsìn wa àdìdì tí ó kọ́ wa ní ìwà ọmọlúwàbí àdìdì tí ó kọ́ wa ní bẹ̀rù ọlọ́run àdìdì tí ó kọ́ wa ní kájínà tẹ́tẹ́ àdìdì tí ó kọ́ wa ní pàtàkì àforíjì àdìdì tí ó kọ́ wa ní pàtàkì sàárà ó gbẹ muhammed rabi aleyhi rahmatullah àwọn amáwà ní ti lẹyọ kọ̀ọ̀kan lẹyọ kọ̀ọ̀kan nábì wa kó olóbi àwọn agbègbè tí wọ́n tún kú náà tó wá lọ wá àdìsí mẹ́jọ náà wá tó kú kó bá dé mélòó ọ̀rọ̀ sí ìṣòro tó bá dé fífi ṣàlẹ̀ gbogbo àwọn afáwọn yìí èdè ìwà ara ọ̀rọ̀ láti mọ́ ṣàdáwà kẹ́ẹ̀lì ọlọ́mọ ṣàdáwà pẹ̀lú alìmọ́ọ̀mù náà ló ṣe ìmọ̀ àwọn agbèyànjú púpọ̀ tẹ́tí bá ti rún àdéhùn yìí tó ṣiṣẹ́ tó lágbára tó báyìí ká ní tíra yìí nìkan ni bàbá yìí kọ ní ọlọ́ọ̀hìn làkàá ó tó kan bí náà wá wípé ọtí ẹ̀wà lọlé ayé ọwá padà wá sáré tí a mọ̀ iṣẹ́ wo lọ ṣe kó wá ní mo kọ́ àdúrà òun náà àdé ìgbà èyí òun jẹ́ tún àmọ́ èmi mọ ọlọ́run tí wọ́n ń bẹ lára ìmọ̀mù náà wá wí wípé nínú iṣẹ́ tí ìmọ̀mù náà wá wí ṣe láyé ètò kéré jù rẹ̀ lórí nínú iṣẹ́ tán ṣe láyé ìjọ́ ṣe kí òun ló kéré jù lẹ́gbẹ̀ gbá ìmọ̀mù náà yíma tí tíra pẹlẹbẹ àwọn tíra tẹ́ ìnáwọ́ ṣe bá wá tíra pẹlẹbẹ fún ìmọ̀mù náà wí torí pé àwọn tíra tẹ́ mọ bá tí ìmọ̀mù náà yíma ń dáyà kọ àwọn àbàmì tíra la ilaha illallah bí kẹ mọ́ ká bí twenty something volumes kẹ mọ́ ká thirty something volumes ẹ mọ́ irú bí tí mo ti jòkó tí mo ti fẹ̀ tó yìí ẹ wà tó tíra ìmọ̀mù náà wí síbẹ̀ yóò sì occupy ìdógó space yìí ẹ wà níbi tó sí mọ́ inú tíra tẹ́ ìmí ń bẹ wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n àti parí ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ibi tó láyé tó pọ̀ dé ìmí ń bẹ àwọn náà bẹ̀rẹ̀ náà parí ẹ̀ ṣẹlẹ̀ṣẹ́rì ọ̀sáyí muslim alìmọ́bù náà yóò rahimah allah àti lẹ́gbẹ̀rí ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n sì parí ẹ̀ alìmọ̀jùmọ́ ìṣẹ́rì olùmọ̀ azà tí ra bàbà lélẹ̀ yìí parí ẹ̀ lóòótọ́ àmọ́ èèyàn kò ní débẹ̀ kọ́ mọ́ mọ̀ pé ìmọ̀rẹ́ náà ní dáńkọ́ alìmọ́bù náà yóò rahimah allah ó wá dẹ̀ kéré ní agbègbè ọ̀rọ̀ mímọ́ islam tí mọ́mù náà wá ní òṣìṣẹ́ nínú àkídá ọkọ̀tí ràǹpà àtikáàrù ọkọ̀tí ràǹpà ọ̀rọ̀ gbogbo nǹkan ló bẹ̀rẹ̀ ọkọ̀tí ràǹpà ọ̀rọ̀ fíkì tíra wà lórí ẹ̀ ẹ̀lẹ́ ìmáàmù náà yọ̀ sí tíra àwọn pọ̀ dé wípé àwa tá a láǹkẹ́kọ̀ọ́ mímọ̀ ní ọmọ ọbẹ̀ tá a ti rúra alimọ̀jìmọ́ ìṣàrùfọ̀ ní mohamed ọlọ́ọ̀lọ́mọ yọ ọdún tèmi ní mo rẹ̀ rà báyìí ìyàn ìkan nínú ẹ̀ báyìí ti ń lọ bí forty something thousand naira káńtì náà lòdì mọ́ tí ìlànà bàbá ìkọ̀ tí ìlẹ̀ yọ kan lò. òyìn tó wà ní àgbà àgbà ó nànà àwíyá ìlú náà ti dàyọ lọ́jà bí ẹ bá ní sí rẹ̀ àdúgbò nira tàbí ní tó kéré jù ní iṣẹ́ ìmọ̀lù náà wíwú nira. àwọn náà tó kọrin yáa tó sọ ní ẹ̀yìn. ṣé pé ó kéré mọ́sálásí bẹ́ẹ̀ lọ́tọ́jẹ́ mọ́sálásí mọ́sálásí tó bá nípa gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn bá abẹ́ mọ́ kọ́kọ́ ọ̀rọ̀ ẹ̀sìn àtijọ́ bá àrùbá àwọn ọ̀nà àlà ríyàdù sọ àlẹ́ ìjẹba mẹ́ ẹ̀sìn bá àrùbá àwọn ọ̀nà àwọn ìyá torí bí táwọn mùsùlùmí ó ti di ìkẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n ti yà sí gbogbo agbègbè nínú ọ̀rọ̀ sí náà jama bíṣẹ́ ìmáàmù náà rí ìwà pọ̀ tó mọ̀ tí yóò ti mọ wúyẹ́ sí lọ́kàn rẹ̀ pé á ìwà àfáà tó ṣe iṣẹ́ yọ̀rọ̀ ló yọ ló tó lù láyé ẹ̀gbá ti mọ̀ rẹ̀ ẹ̀ mọ̀ tí wọ́n ń bẹ lára ìmáàmù náà rí àlè ìjọba àtàtọ̀ wọn àti pé gbogbo sẹ́yìn ló ti dàrí láta tó yìí bó ti kẹ̀ǹtẹ̀ tó yìí bó ti hẹ̀rìmọ̀ tó yìí gbogbo tí mọ́mọ́ náà wá wúlò láyé ojú ọtí sọ́ńtì yìí àìsàn ògbóni ọdún fọ́tí yẹ tó kàn lọ́dún yìí nìkan kó tán ògbóni ọdún fọ́tí yẹ ọ̀tún wá máa ìmọ̀ mí ìtún pé alìmọ́mù lọ́wọ́ yóò ràkínà ọlọ́ àwọn alẹ́ ayé mi àwọn yìí wò fọ́ mọ́lẹ̀ tí wọ́n bí lọ èyí lọ́ọ́ bí àṣekámọ́ pariwo èèyàn bímọ èèyàn bímọ ọmọ abánújẹ́ pé ah ìdíwọ̀n ní ẹgbẹ̀ni kan kú ìran ni wọ́n kú náà iná bá kú abẹ́rú bojú pọ́gẹ́dẹ̀ bá kú abíkírí ẹlòmí tó bá ti wá rí ojú bá fi mọ́ yóò máa bá ń lẹ́gbẹ́ àpọ́tílẹ́gẹ́dẹ̀ ah, bá kú ọmọ ní ó bí rọ́pò tẹ́lẹ̀ ní ó wà bí rọ́pò àbá kò lẹ́tẹ́sì àwọn ọmọ wọn kọ́ ní polongo wọn mọ́ ọmọ kéwú àwọn olólùfẹ́ àwọn tó ka ìmọ̀ wọn sáájú pé a ah, ẹni yá àgbọ̀dọ̀ wọ́n ṣàdúrà fún wọn làwọn tó ń kó lóko àdìsán mú lọ́wọ́ àlẹ́ àlẹ́ yóò dùn lójú ogójì ọdún lọ ìwọ náà wá wọ́n dórí ara àti ẹgbẹ́ mi náà wọ́pọ̀ gùn tèmi náà ìyàwó àwọn ayé náà ti gbà tá a bá di irú díẹ̀ síbá àbá lọ ẹ̀kọ́ ọmọ ogójì ọdún náà lọ kó tán táwọn agbègbè ti ayé kó yàgò àti náà rí bá gbé ìgbà ara ẹ̀ nílì gángan àlìmọ́mù náà rí alẹ́ ìfọ̀rọ̀ forty years ó pẹ̀lú díẹ̀ ọlọ́mọṣẹ́ àtàkùn lára olúwa ìbẹ̀rẹ̀ ọ̀gá wa ìmáàmù náírà yóò ayé ìdààmú wa ọlọ́mọṣẹ́ àtàkùn ẹ̀ ọlọ́mọṣẹ́ àtàkùn àmọ́kíkó òkúrò. àwa sọ fún ní kan bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan pé èèyàn fi rìn oyún mọ́sí kí ni kò máa rìn òṣìṣẹ́ ni tá fọwọ́ bàjẹ́ rẹ̀ tá ní bá a ní bá a ẹ̀ ṣe bá tí wọ́n rí ìwọ́n mọ̀nà wáwí tó yìí náà tí wọ́n ṣe wá láti ṣe ni àà ilé èèyàn rẹ̀ ẹni tí èyí bá ṣe èèyàn láàbí kò ní ní àṣìṣe yìí wọ́n láti ṣe kódà tó pọ̀ bùkáyà kódà láwọn àṣìṣe tó ṣe pé nígbà táwọn àfáà mi ń gbọ́ wọ́n ìmọ̀mù náà wáwí tá ní ti wá ṣe èèyàn níwọ̀n kódà tẹ́sùn láti ṣe mí ṣe pé níbi tí wọ́n mú náà lójú sáà ṣe nìlé gbò mí wọ́n tún wá sáà ṣe nìlé ni pé wọ́n tún wá nílé kókó máwọn tó tún bẹ lórí òdòdó àwọn náà ti bẹ lórí àdìdè wọ́n tún wá nílé máwọn tó pé ọ̀rọ̀ bí ìgbà téèyàn ké ìgbìmọ̀ lẹ̀ fẹ́ẹ́ bá gba ọ̀rọ̀ yìí ẹnì kò lè mórí bọ́ mi àṣìṣe àbáwọn dání àbáwọn ànábì ọlọ́run ọba ọlọ́run ọba ní ọ̀sán àmọ́tí tàbá wá ráàtì pẹ̀lú àwọn ẹni ìdáhùn láwájú lábúrú ṣẹ́tọ́ ti nínú Islam láàjòkó jẹ náwárí wá sí báyìí aláàtọ́ àtàbá wo kàdàmọ́tò àti hasanáàtì tó ṣe sínú Islam gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan náà afáàlì aláàmọ̀tò Muhammad ibn Salih al-Uthaymeen alayhi rahmatullah ńlá kan náà pé ìdí nìyẹn wọ́n láti ṣe àmá sì ṣe irú àwọn báwọn òní tí wọ́n bá ti wàhálà báyìí lórí Islam àti ṣe irú wọn kọ́là àwọn jòkó tì táwọn ṣàtàwọn afán òsì tó jẹ́ àmọ́ sọ ilé yìí àwọn ẹlòmíín náà tún bẹ àwọn náà tún kọjá àlà kódà tẹ́ tó máa rí wọn ẹgbẹ́ táwọn ò tún máa láwọn ṣiṣú náà wọ́n wá jòkó tà sí irú àwọn àbá rẹ̀ ẹ́ ó ṣe tàbí ó sì bá ó ṣe gbà

àṣìṣe dáàsì ní ìgbà lọ́wọ́ wọn kódà tọ́rọ̀ bá débẹ̀ láàfin òun bá wípé pé ìṣọ̀kúṣọ̀ sí náà bí lórí ojú ọ̀rọ̀ nígbà náà àmọ́kára ní èyí èyàn torí ẹ̀ pa ọ̀tíra wọn kù à káà bá pa tíra ru àwọn ilé tí tí ó sọ̀rọ̀ wọn lọ́wọ́ ní ìsìlámù ti díẹ̀ ibi tẹ́ gbé ọ̀gbìn ká tó máa la àtẹ̀ tó wá nínú àwọn

sàlàfíyàtàn àsàlàfíyàtàn àwọn sàlàfíyà ó ti ẹ̀sìn pé báwọn ti jẹ́ sílẹ̀tì àlàbáyé tó sọ̀rọ̀ yìí nílẹ̀ akọ́rin inú àwọn sílẹ̀tì àlàbáyé rẹ̀ ìmọ̀ ọ̀ma gẹ́gẹ́ bí ṣe eh, alḥalabi rahimahullahu ta'ala ali bin hasan alḥalabi rahimahullah wàrà àwọn ní àwọn olùgbà nínú wa wíta àwọn ọjà ní gbogbo ìwádìí tá a kàn wá ọjọ́ tàbí sọ pé àbúmú ní wọ́n bí àṣẹ ní ẹjá fi ilẹ̀ ó já ti èèyàn ní kí táwọn bá ti ẹ̀gbà pé èèyàn tààrọ̀ já káwọn fẹ́ fi sọ́dọ̀ ibn hajar gan ó fi ẹ̀ tí àwọn lọ́rùn ti àdúrà náà wà mọ́ àmọ́jọba àti àti àdúrà àti àdúrà àti àbáwá àgbà àbáwá nínú àdúrà àtọ̀lá gbogbo wọn pátá àwọn sàṣìṣì àmárùn àǹfààní ni wọ́n tà tó ìfowópamọ́ sẹ́yìn ọlọ́run dákúmọ́ sàbáwá oríṣiríṣi ọlọ́run sàbáwá kìí ọlọ́run mọ́tà wọlá àǹfààní táwọn tíra wọn ti báyé ẹ̀ṣọ́ àbáwá mójúkú báwọn àti oníṣẹ́ ńlá ni wọ́n ṣe iṣẹ́ ńlá ni wọ́n ṣe ọlọ́mọṣẹ́ àǹfààní ọ̀ṣẹ́ ìwọ́n bá lùkù wọn. alákòlè ha tá a bá wá mọ́ gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ yìí dáadáa pẹ̀lú díẹ̀ tá a rọra ní ọ̀nà yìí jẹ́ sáà mọ̀ pé gbogbo ẹni tí bá ń kẹ́kọ̀ọ́ mímọ́ ìwọ̀n ìlú kejì nígbà pẹ̀lú àtúnṣe àti ẹ̀yìn tá a máa bá a sí i. ọjọ́ tí wàá lọ díẹ̀ àní ìwúlẹ̀ wọnú tíra nínú iná táwọn pé introduction ni a ṣe. àmọ́ akàn pariwo náwáwí náwáwí látẹ̀kọ́ ó yẹ ká máa kí ló kọ àgbìmá ànáwáwí alẹ́ ìjọra àtọ̀tọ̀ wa. àbá àfẹ́ ló kọ́ ẹjọ́ àwọn ọkọ̀ ọmọ dandan. anáwàwí àtàkìtì wọn síbi kan nù orúkọ tó ti fi gbajúmọ̀ nù. àmọ́ lákọ̀bù táwọn afá àmọ́ fòkú wọn yóò là ń pè ní lákọ̀bù yóò ní mọ́fìlìdì yóò lápẹ́ náà mọ́fìlìdì mọ́fìlìdì ni wàá kọ́ lórúkọ wọn o tọ́lá lómi ní wípé ààrùn ah, náà fẹ́ sọmọ mi ló kọ náà wípé wà lọ mú mọ́ṣíìdì mọ́ṣíìdì nìkan ló kọ lákọ̀bù ni iṣẹ́ wọn tó ṣe náà làwọn afá àfọ́bí wò pé ah, ẹja mọ̀ pẹ́ lè ní mọ́ṣíìdì. Abu Zakariya Abu mada Abu Zakariya mọ́ṣíìdì Abu Zakariya àti ìdákọ̀ ọ̀gbìn wọn táwọn yìí náà. Muhyiddin lakọ Abu Zakariya kuniya kí wàá ló kọ Yahya ibn Shara Yahya ibn Shara Muhyiddin Abu Zakariya Yahya ibn Shara An-Nawawi alayhi rahmatullah ọ̀nà méjìlá alẹ́ yìí kí náwáwí o a lè sọ pé anawawiyu àbí ká sì sọ pé anawawiyu anawa tí wà wù ló tún ní alikuli madidi tí ó ní allocation anawawiyu àbí ká sì sọ pé anawawiyu alayhi rahmatullah ọlọmọṣà àkẹwò ṣùgbọ́n tá a bá ti wá bẹ̀rẹ̀ àdéhùn yìí gbogbo ẹ̀yọ́ máa tọ́kọ̀ wáyà yìí kálukú èyí tẹ́ bá ti hàn lọ tẹ́lẹ̀ ẹ gbọ́dọ̀ gbó tọmọkẹ́lò mi ìbẹ náà ti ń ha látijọ́ ìtí ò mọ iye tó ń ha iye tó ń ha òun ọlọ́run gbọ́ wáyé iye tó ń ha onígẹ́ni òun náà ló ń gbọ́ wáyé gbogbo àwọn ọmọ tí wọ́n ń ha ọlọ́mọṣẹ́ àjẹkùn wọn parí ẹ̀ àwọn ọmọ sàlàtà wọ́sàlàtò wọ́n ti hàdí nọmba fati tiri okumiri wa okumẹta àbí ọlọmọsá àjẹkí wọn yọrí ẹ gbogbo àwọn ọmọ tó kú náà ọlọmọsá àṣemọ nǹkan ìwọ tó ọba tí wàá débi táwọn kan dé o wọn náà múra ìwọ tí ọba sì ti bẹ̀rẹ̀ wọn náà lọrí bẹ̀rẹ̀ o ń lọ bọ ìtaka àfa àkọsọlẹ kan pé èyí tí àfa àfún bá pàdé àfa àwọn ẹni náà wọn wá béèrè lọ́wọ́ rẹ̀ pé mélòó lọ há nínú al-arba'un an-nawawiyya kó wá lóhun ọ̀hán kankan ó ní lásàkàrù tó àbí kó ń fojú wo pé ah, ọ̀ jẹ́ kankan náà ó ní wà sákọ̀tọ̀ fi àyìnì inú àfẹ́ ìlú ẹni bí ó sì mọ̀ jábọ́ lójú ìlú ọlọ́mọsáàsá alákàlùkù wa ṣùgbọ́n wa ẹ̀jẹ̀ ká lórí mójútó ọlọ́mọsáàsá ìrọ̀lùkù wa ṣùgbọ́n ìdìnnìlá àwọn àmàmà àwọn àhàdíìsì ìrìnlẹ́yìn kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí àwọn ìdáwá sí lọ yóò máa ń gbà wá lásìkò ńgbà míì ìjọ mi a ṣe ní ṣarhan mutawwa lani ìjọ mi a ti ṣe ní ṣarhan mukhtasaran àápẹ́ tó ń gbà bí a ṣe mọ́ mi. àmọ́nà tá a fẹ́ fi ṣe iṣẹ́ nìkan tẹ̀lé yìí ní ṣàlùfáà ọlọ́mọṣá àgbáwọ́ a fẹ́ kó ọ̀nà méjì kan papọ̀ ọ̀nà mélòó ọ̀nà méjì a fẹ́ kó wá ní bitariqa bitariqa ti ahli al-ilm wa tullab a fẹ́ gbé wá lọ́nà táwa àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àtìtúbẹ̀ gbé wá bẹ̀tọ̀rí kọtùlù wá àdíwà ìrìṣà àwọn tí ìdí ń gbọ́ wa náà mìíràn bá ti ń gbọ́ wa táwọn náà tún mú wá àti mẹ́ nǹkan ní méjèèjì alẹ́ pé kẹ̀kẹ́ náà ní ó yàtọ̀tọ̀ ọ̀tọ̀ ní ká jòkó jùkú à ń ti wá sí fẹ́ wú pé bóòlù àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ti gbọ́ àjọ àmú bóòlì aláta náà ti gbọ́ tó náà ti gíní táwọn náà mú ti wọn ìyẹlẹ́ran náà gbọ́ wọ́n ti gíní wọ́n mú ti wọn tí kápẹ́ntà bá gbọ́ lórí tí ẹ̀ mú àwọn gbogbo láti kó méjèèjì pọ̀ olúwa ò tẹ́ ni wọ́n ṣe àwọn rẹ̀ lórí wọ́n ṣe àṣẹ náà fún wọn kí kálukú wa náà káwa máa fọkàn bá a lọ a sì máa gbìyànjú bá ti sọ وعلى آله وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله